إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ba àtọrọ asalatu fún anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́wà láti nú tíra amdatul ahkam èyí tí a ń bá lọ òun ni ọ̀rọ̀ nípa aljanaiz òun ni bí ẹ̀sìn ṣe fẹ́ kí a ṣe òkú wa عن أم عطية رضي الله عنها قالت نهينا عن اتباع الجنائز ولم يعزم علينا أم عطية ìkálára wọn sàábé lóbìnrin ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ba muhammad sallallahu alaihi wasallam ó kọ̀ fún àwọn tí àwọn jẹ́ obìnrin láti máa tẹ̀lé òkú lọ sí tẹ́ wọ́lẹ̀m yóò zam alẹ́yìnà ṣùgbọ́n kíkọ yẹn ó ní anábíwa muhammad sallallahu alaihi wasallam kò kàn ń pa fáwọn tó túmọ̀ sí wípé wọ́n lè lọ ṣùgbọ́n tó fi kọ fún wọn àwọn àfáà nítorí ìtara tí sábà máa pọ̀ fún àwọn obìnrin nígbàtí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ àárobìnrin míì nígbàtí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá pè sọ́dọ̀ èèyàn kan nú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ rẹ̀ èèyàn kan nú àwọn èèyàn rẹ̀ bí ó ṣe bara jẹ́ bẹ̀ẹ̀ látorí ìsọkúsọ ìgbáradálẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí eléyìí bá tún kọntínú tèèdé bí ìtẹ́ àárí pé aburú eléyìí yóò tún pọ̀ sí torí eléyìí òun ni anẹ́bọ̀wà muhammad sallallahu alayhi wasallam ló fi kọ̀ fún àwọn obìnrin láti máa tẹ̀lé òkú lọ sí tẹ́ gẹ́gẹ́ bí tí a dẹ̀ ṣàlàyé obìnrin lè kírun sí òkú lára kò sí nǹkan tó burú ń bí eléyìí bóyá kó kírun pẹ̀lú àwọn ọkùnrin sí lára ní gẹ́gẹ́ bí a ṣe ń kírun jẹ̀mọ́ táwọn obìnrin náà wà mọ́ṣálásí ní tí ó kàn ṣẹlẹ̀ ní pé wọ́n ó ní sáfú ẹ̀yìn mọ́ṣe mọ́ ń dó ń bẹ́ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó burú ń bí pé kí obìnrin káwọn náà dákírun sí òkú lára eléyà ló ṣẹlẹ̀ ní àsìkò ìyàwó aisha rọ̀díaláwà anha ìgbàtí sáàbì nàbí wọ́kọ́ sọ̀rọ̀ di aláwọ̀ ánú tó jẹ́ pé ọlọ́run ọba àwọn ọkùnrin kírun sí lára bẹ́ẹ̀ ni yàwó aisha rọ̀jẹ̀ aláwọ̀ ánha àtàwọn yàwó anabi muhammad sallallahu alaihi wasallam tó kù náà wọ́n ni kan gbé wá sínú mọ́ṣáláṣí àwọn náà rẹ̀ kírun sí lára so eléyìí ni nǹkan tó ṣe wípé anabuwa muhammad sallallahu alaihi wasallam tó kọ fún wọn ṣùgbọ́n anabi sallallahu alaihi wasallam kò ṣe kíkọ yẹn ní nǹkan tí ó kan pa gẹ́gẹ́ bí umu atiyya radiyallahu anha bó ṣe sọ arínú àwọn afá tí wọ́n sọ wípé bí umu àtúnyà rọ̀díàláwà àìhà bó ń ṣe gbọ́ ènìyàn èyí tó kàn wá jùlọ òun ni pé ànábì kọ̀ fún wọn ṣùgbọ́n ṣó ṣe ń kó kàn ń pa àbí kò kàn ń pa eléyìí àgbọ́yé títí ẹniyàn èyí tí àwọn dúó lé lórí òun ni pé ànábì sọ́lá asámìnìkan mọ́ lọ kí ló fà wọ́n nítorí ìtara obìnrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n mú àwọn àhàdífì kan wá tó ṣe wípé kò fi bẹ́ẹ̀ kò lálàáfíà lára ẹ̀ òun náà ni pé anábíwá muhammad sallallahu alaihi wasallam láàánà zairatil kubur walmutakhidina alaiha almasajid wa suruj ipe òjíṣẹ́ ọlọ́wọ́ bá ṣẹ́bi fún àwọn obìnrin tó ṣe pé wọ́n ń bẹ sàréèwò àti àwọn tó ṣe wípé wọ́n a máa tan láńtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtùpà wọ́n a máa tàn síbẹ̀ wọ́n a dẹ̀ sórí sàréè náà ká máa kọ́ mọ́ṣáláṣí sórí sàárè eléyìí àwọn hadithi tó rílẹ̀ ó pọ̀ jantirẹrẹ ṣùgbọ́n kí àwọn obìnrin kan bẹ sàárè wò àbí kan tẹ̀lé òkú lọ́tẹ́ eléyìí hadithi tí ó ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí kò lálàáfíà sábà tún mọ́ mú mi wá ọ̀nà ni hadithi nasa igba wa hadithi fatima rọ́díaláwà anha ìpéjọ́ kan òjíṣẹ́ ọlọ́run ọba ó ń bọ̀ wá ó wá kan tó ń bọ ó padà rí pé fatima rọ́díaláwà anha ni bẹ́ẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ síbi àbẹ́yẹn kan ṣẹ̀ṣẹ̀ ṣaláìsí ni wọn ní anábí wọn ń bèèrè lọ rẹ̀ pé abalakti ma ọmọlùkúdà ṣé ó tẹ̀lé wọn dé ìtẹ́ni wọ́n ní fatima wá ní ma'adala asimusa di ọlọ́run ọba an akuna balagtuma omulkuda ipe kó ṣe ipe mo dé ìtẹ́ pẹ̀lú wọn wọ́n lá nàbí sọ́lá sọmọ́ sọ pé láwù balagtuma omulkuda ma ra aiti jannata hatta yara jaddu abik ká nípo tẹ̀lé wọn dé tẹ́ ni o batiral jannati bàbá bàbá rèé rí ṣùgbọ́n hadith eléyìí náà kò ń ṣe hadith tó lálàáfíà so kò sí nǹkan kan tó ṣẹ́kù ńlẹ̀ ju wípé ìtara àwọn obìnrin ni ànẹ́bọ̀wà muhammad sallásán fi kọ̀ fún wọn ṣùgbọ́n kíkọ yẹn náà kò kàn ń pa kíkọ yẹn náà kò kàn ń pa torí wípé a ṣe rí àwọn ẹ̀rí míì tó ní àwọn obìnrin kí wọ́n bẹ sàárè wò àbí tó fún wọn ní ìgbàláyè lára rẹ̀ òun náà ni titi ìyáwó aisha rọ́díọ́láwọ̀ anha wa aisha rọ̀díọ̀láwà àná oníjọ́ kan òjíṣẹ́ ọlọ́wọ́ba muhammad sallallahu alaihi wasallam ó kàn ji bí àárín òru ó lóun ṣáàrí wípé ó ń ṣe àwọn nǹkan yẹn kẹ́lẹ́kẹ́lẹ́ lẹni tí kò fẹ́ jíun òun rí pókó bàtà rẹ̀ ó mú aṣọ ó jáde ìgbà tó jáde kò mọ̀ pé òun náà sùn òun náà múra kẹ́lẹ́kẹ́lẹ́ bẹ́ẹ̀ náà òun náà tẹ̀lé olójíṣẹ́ ọlọ́wọ́ bá ń lọ wájú òun tẹ̀lé lẹ́yìn títí ó fi dé bakiri òun náà ní tẹ́ tó ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣálásí ànẹ́bọ̀wà muhammad sallallahu alaihi wasallam ní madina kò jìnà púpọ̀ sí onígbà tó débẹ̀ òun rí pó pẹ́ níbẹ̀ nígbà tó yá ó yẹ́yìn padà bó ń òun ò fẹ́ kó mọ̀ pé àsìn òun tẹ̀lé òun ìgbà tó di gbáná muhammad sallallahu alaihi wasallam tó dénú ilé ó ṣàrí pé òun mí ẹlẹ́ẹlẹ́ olówábẹ̀ lọ́run pé kí ló ṣẹlẹ̀ olóhun dákẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún wípé ó jẹ́ sọ fún mi sìn àbí kí ọlọ́run ọba ọba tó mọ kọ̀kọ̀ tó ṣe pé mọ gbogbo nǹkan kó fún mi ní ìròyìn tó ṣẹlẹ̀ àìṣẹ́ rọ̀jàláàánà ó wá ní tó ṣẹlẹ̀ ní báyìí báyìí báyìí ànábì wa ni àbí wọ́n ni nǹkan dúdú tí mo rí lọ́ọ̀kan ó ní bẹ́ẹ̀ ni ànábì wa fọwọ́ gbá láyà ó ní fọwọ́ gbáhùn láyà tánábì fọwọ́ gbáhùn láyà ó dùn díẹ̀ ànábì sọ fún ipé ṣé orò bí ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ wọ́n fẹ́ ṣe nkankan fún ẹ tó ṣe pé yóò jẹ́ nkan bí àbòsíkọ́ so lẹ́yìn ẹ anábọ̀wá muhammad sallallahu alaihi ni jubril ló wá bá mi ó sọ wípé ọlọ́wọ́ bá ń pa mí láṣẹ pé kí n lọ tọrọ àforíjì fún àwọn tí wọ́n ń bẹ ní bàkírì bẹ́ẹ̀ ni kò fẹ́ wọlé torí pórí ipò ti bọ́ aṣọ rẹ̀ so òun lèmi náà dẹ̀ fẹ́ jí ẹlẹ̀ òun mo fi jáde tí mo lọ ṣe nǹkan ní kí n ṣe ìyàwó aisha wa ní tẹ́mi náà bá lọ síbẹ̀ kí ni kí n máa sọ ibi ta fẹ́ ló ń bẹ gẹ́gẹ́ ni sọ̀nẹ́bí wa muhammad sallallahu alaihi wa sọ fún wípé máa sọ wípé السلام عليكم على diyari من المسلمين walmuminin ọlọ́lọ́n kó máa bá yín ẹ̀yin tẹ́ ń bẹ́ ń bíbà yìí tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ jólúgbàgbó òdodo rahimallahu almustaqdimina minna walmustaakhirin ẹ̀yin tẹ́ ti lọ síwájú wa kọlọ́ọ̀ba kúbáwa kẹ́yìn àti àwa tí à ń bọ̀ wá wàjá àlàlánà wàlákùnmùlà àfíà kọlọ́ọ̀ba kó ṣe àmóríbọ́ fuwani bi ya sariya ta atawa na. laina wa ina insha Allah bikum lahiqun awa shin shi bo wa ba yin pelu ogo olohun oba eleyi ni adua ta man se ngba ta bala se nti a ma si ziyaratul qubur ima be sariwo ojise olohun latara itara para awon eyan o kokoso ma be sariwo ṣùgbọ́n òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ pé kúntùnà haitukuman ziyara ti kubur mú ní ẹmọ́ bẹ sàárè wò tẹ́lẹ̀ fọ́sùrúwà ẹmọ́ bẹ wò ń sìn tó zakirukun mọ́ọ̀tù sàárè ò jẹ́kẹ́ ẹmọ́ ẹran ti ikú so ló fi jẹ́ pé lára nǹkan tó dáa òun ni kí ẹmọ́ bẹ sàárè wò yóò jẹ́ kí ẹmọ́ ẹran ti pé ìjọ kan náà ni wọ́n gbé yẹn sí irú àyè báyìí ìjọ kan lèèyàn náà ó padà ju tí ó kẹ fún tóun náà padà rí bó ti rí báyìí gbéyàn ti lè òkó tó kó káǹkà tó kó lówó tó yóò padà dẹni tí ó kúrò láyé ni téèyàn bá ń rántí irú nǹkan báyìí yóò jẹ́ kíyàn máa ronú ipò yẹ kó ń ṣiṣẹ́ dáadáa láyé so pé ìmọ̀ ẹbẹ̀ sàárè wò ó láǹfààní púpọ̀ dànàbíwá muhammad sallallahu alaihi wasallam sọ pé tòdà kírùkùn mọ́j yóò jẹ́ kíyàn máa rántí ikú tòdà kírùkùn àkírà yóò jẹ́ kíyàn máa rántí ọjọ́ ń gbé ǹdẹ alkiyama náà so eléyìí ó jẹ́nẹ́ra so lára ẹ̀ náà ní tí anabi sọ lásán sọ fún ìyá wa aisha pé nǹkan báyìí ni kò mọ sọ tó bá ṣe pé nǹkan tí ó jẹ́ haramu ni anabi wa muhammad sallallahu alaihi wa sallam kò ní sọ fún ìyá wa aisha radiyallahu anha ipe nǹkan báyìí ó súnmọ́ kó ṣe wípé kí ara obìnrin máa gbóná gan ṣùgbọ́n gbà tó máa fi yá yóò ti wálẹ̀ irú ẹ̀rí tó ṣẹlẹ̀ sí arábìnrin kan òjíṣẹ́ ọlọ́wọ́ bá gẹ́gbó ṣe mẹ́nu sọ ìbùkárì ìbákaná àwọn tíra àdífì mi ó gba bí ó ń rí kọjá lọ́njọ́ kan ó wá rí arábìnrin kan tó dúró ń sàárè tárábìnrin yẹn tó ń sunkún tó ṣe wípé ó ń sọ tó ń fara ya òjíṣẹ́ ọlọ́run wá sọ fún pé tẹ́kì ìlà ìrẹ́ ọmọbìnrin yí páyọ̀ ọlọ́run ọba wá síbírì ṣe sùúrù gẹ́gẹ́ bí n ta mọ̀ pé ẹ̀sìn ó sọ fún wa pé ńgbà tí ànáwó bá ṣẹlẹ̀ sí wa alẹ́dínà ìlà asọ́bọ̀tún musíbàtún kọlu iná líláhì wa iná ilé ìrọ̀jìrún àwọn tó ṣe pé ńgbà tí musíbà kan bá arákùnrin tó ń sunkún bí sàárè tó ń pariwo anabi sọlọ́lá asálàm sọ fún wípé eré obìnrin yìí tẹ́kílá páyọ̀ ọlọ́wọ́ bá wasbiri ṣe sóró ṣùgbọ́n ni tí nǹkan ta lára tara ń jó reply tó fún òjíṣẹ́ ọlọ́wọ́ bá òun ni pé ilé anni fa iná kẹlẹ̀m tó sọ bí mo sí mi in tó bá mi kọ́ ló bẹ́ wọ́lám tààrífù wọ́n lóbìnrin yóò mọ̀ pójíṣẹ́ ọlọ́wọ́ bá lòun bá sọ̀rọ̀ ìgbà tó di wípé òjíṣẹ́ ọlọ́run bá gbọ́gbó lóyìn òjíṣẹ́ ọlọ́run ọba ń lọ torí pó mọ̀ wípé àyè àdánwò ló ń bẹ nǹkan ti jálù nǹkan ti bá òjíṣẹ́ ọlọ́run ọba náà rán lọ àwọn èèyàn pàá lọ bá wípé ìnáwó rọ̀súlùlá òjíṣẹ́ ọlọ́run ọba mọ̀ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tó yá ara tiẹ̀ náà wá wálẹ̀ ó wá gbalé òjíṣẹ́ ọlọ́run ọba lọ wọ́n ni wàlàm tẹ́ṣì ẹ̀ńdàhù bàwàbín kò bá àwọn tí ó láwọn ń ṣọ́ anabi sallallahu alaihi wasallam kò bá wọn bẹ́ẹ̀ ó kẹlẹ̀kùn anabi sallallahu alaihi wasallam straight ó wá sọ fún òjíṣẹ́ ọlọ́mọba wípé ara ń ta mí ló fà anabi sallallahu alaihi wasallam rí wípé ojú ẹ̀ ti wálẹ̀ anabi wa sọ fún wípé innama sọ́bùrù inda sọdmẹ́tìl ula sùúrù tó wúlò téyàn ó tún gbalada lórí rẹ̀ òní sùúrù tó ṣe pé èèyàn bá ṣe ńgbà tí àjálù yẹn bá kọ́kọ́ dé sùúrù tí yẹn bá padà nígbà tó ṣe pé kò rí kankan tí ó ṣe mọ́ ẹni tí yẹn kú fún lápèjúwe àbẹ́ni tó ṣe wípé nkankan ṣẹlẹ̀ sí ládánwò tó bára jẹ́ tó sọ̀sọ̀kúsọ tó ṣeṣekúṣe ìgbà tó yá kò wá ríbi tí ó lọ ju pé àfi tí ó bá ní òun fẹ́ gbé nkan jẹ lókù kò lè gbé nkan jẹ torí pé náà ti fẹ́ kú ó padà wá fún rẹ̀ ń sùúrù sùúrù yẹn kò ní ládánú sùúrù tó ní ládánú òun ni sùúrù téèyàn gbìyànjú àti ṣe ń gbà tí nǹkan yẹn jálú yẹn yóò dùn yẹn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn yóò dùn yẹn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ṣùgbọ́n sùúrù yẹn tíyàn bá ṣe é yóò tún ní ládánú òun làwọn afáàmọ́ sọ fún wa nípa pé tí àdánwò bá ṣẹlẹ̀ ìyà tí àwọn èèyàn máa ń kọ sí ó tó bí irú ìyà mẹ́rin ìyà kan òun ya ni ìyá atashaki, a mọ̀ sí àtàṣákì òun ni kéèyàn mọ́ pariwo kó mọ́ sọ̀sọ́kúsọ kó mọ́ ṣeṣekúṣe eléyìí haramu nínú islam haramu eléyìí nínú islam gẹ́gẹ́ bí a ṣe tún padà mọ́ ṣàlàyé fúnra wa ìmọ̀ sọ̀sọ́kúsọ ìmọ̀ ṣeṣekúṣe nígbàtí àdánwò bá ṣẹlẹ̀ sí wa eléyìí haramu ni

ó ń ṣe jíjẹ múmú fún mi ló lọ yìí ta ni ó ma ṣe jíjẹ múmú fún mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tó ṣe wípé ó yẹ ká fi tì sọ́dọ̀ ọlọ́run ọba tá máa fi tì sí ọ̀dọ̀ ẹ̀dá kan ẹ̀dá tó ṣe wípé òun náà yẹpẹ ni tí ó padà síbi yẹpẹ a wá fi tì sí a máa sọ àbíkẹ́ lómi sọ pé ah, ọlọ́run ọba ó ṣe yìí tán ó ṣe wá jẹ́ pé rú èmi ló tọ́ sí si ọlọ́wọ́n ọba báyìí báyìí báyìí báyìí gbogbo àwọn eléyìí ni wọ́n ń pè ní àtàṣàkì èèmọ̀ pariwo ọlọ́wọ́n ọba fáwọn èèyàn kéèyàn máa fi ẹjọ́ ọlọ́wọ́n ọba sun àwọn èèyàn pé ọlọ́wọ́n ọba ó yàn mí jẹ àbóṣe tí ò dá fún mi eléyìí èèwọ̀ ni nínú islam téèyàn ò bá dẹ̀ ṣọ́ra ó lè sọ̀rọ̀ ẹ̀dí kìfìrí kọ́lọ́ọ̀bá kó ṣàánú wa ìkejì òun náà ni asọ́bùrú òun ni kéèyàn ṣe sùúrù sùúrù ò túmọ̀ sí pé nǹkan yẹn ò dùnyàn ó ń dùnyàn bẹ́ẹ̀ ló ń báyàn nú jẹ́ ṣùgbọ́n kí láá ṣe iná líláhi wa iná ilé ìrọ̀jùrùn dájúdájú ọlọ́wọ́n ọba ló ní wá ọ̀dọ̀ ẹ̀ náà láà padà sí eléyìí ká ṣe sùúrù yìí nǹkan tó ṣe wípé ó pàtàkì púpọ̀ ni ọ̀ràn èèyàn ní ṣùgbọ́n yìí ò ní kéèyàn má banú jẹ́ òun láti ṣàlàyé fúnra wa anábíwá muhammad sallallahu alaihi wasallam ìgbà tí ó ṣàfẹ́kù ọmọ rẹ̀ tí ọmọ rẹ̀ ṣaláìsí ibrahim ìgbà tí ibrahim ṣaláìsí anábíwá muhammad sallallahu alaihi wasallam ó sunkún sàbẹ́ kan bèèrè rẹ̀ pé rí òjíṣẹ́ ọlọ́wọ́ ọba ẹtún sunkún ní anẹ́bísọ́lá asálàmdé kan mọ̀ wípé ká sunkún olóbi sọ yí pé ìrẹ ibrahim ìnàlà àìnàlà tẹ́tìmá ojú ń dami wà ìnàlà kọlbàlà yahzanu ọkàn ń banújẹ́ wà ìnà lèfèrọ́ kíkà ya ibrahim la mahzunu inú wa ń bàjẹ́ nítorí wípé a ṣàfẹ́kù ìrẹ ibrahim wàlà nàkúrú ìlà máa yóò dẹ̀rọ̀ ṣùgbọ́n àní sọ tí ó bí ọlọ́wọ́ ọba nínú in tí ó yẹ ọlọ́wọ́ ọba nínú ní ta máa sọ eléyìí ni tán pè ní sùúrù eléyìí ni tọ́lọ́wọ́ bá pa wá láṣẹ eléyìí ni tọ́lọ́wọ́ bá jẹ́ ká mọ̀ wípé àmọ̀ra dánwò ولنبلونكم بشيء من الخوف والجوع والنقص من الأموال والأنفس والثمرات ọlọ́run ní a máa dán yíwó pẹ̀lú bẹ̀rù a máa dán yíwó pẹ̀lú wípé kébi payíngbà mí a máa dán pẹ̀lú wípé kí ẹ̀ṣàfẹ́kù nǹkan ẹ̀ṣàfẹ́kù ẹni tẹ́ ẹni a máa dán yín wò pẹ̀lú pé àwọn dúkìá yín á gbangba mi ọlọ́ni fàbàṣírù sọ̀bìrín àwọn tó wá lè ṣe sùúrù fún wọn ní ròdùnú alẹ́dínà ìdá sọ́bọ̀tù musibatun kọlu iná líláhi wa iná ilé ìrọ̀jìrù àwọn tó ṣe pé ńgbà tí musiba bá kàn wọ́n wọ́n ní iná wa iná ilé ìrọ̀jìrù dájúdájú ọlọ́run ọba ló ní wá ọ̀dọ̀ ẹ̀ náà ni a padà sí. ulaika alim salawatu min rabbihim wa rahma wa ulaika umul muhtadun ọlọ́ni àwọn tí àsàlátù wọn ọlọ́wọ́ bó máa bánu àwọn tí ìké wọn ọlọ́wọ́ bó máa bánu àwọn tó ṣe pé wọ́n jẹ́ ní ìmọ̀nẹ̀nu so ìkan nìyẹn ìkẹta òun ni tí a mọ̀ sí àrídọ̀ òun ni kéèyàn yọnu sí kéèyàn sí nǹkan tó ṣẹlẹ̀ kò ń ṣe wípé inú yẹn dùn sí kọ́ ṣùgbọ́n èèyàn á wò pé kò sí ọlọ́wọ́n ọba náà lọ́ba tó ṣe wípé ó mú wá àwa ní jẹni tí ó bínú lórí nǹkan yẹn eléyìí ni wọ́n ń pè ní àrídọ̀ eléyìí ò ń ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n nǹkan tó dáa tá bá lè ṣe ni ìkẹrin òun náà ni tí àwọn àfa ń pè ní aṣọ́kù ká tún dúpẹ́ fọlọ́wọ́n ọba so pé anábọ́wá muhammad sallallahu alaihi wa sallam asábà máa sọ wípé alhamdulillahi lẹ́dí bí ní ìmáti tàtí mú sọlì hàt ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó ṣe pé gbogbo tó bá dá pẹ̀lú ìkẹ́ rẹ̀ pẹ̀lú àánú rẹ̀ ni àwọn nǹkan yìí fi di pípé tí nǹkan tó bá dẹ̀ jẹ́ nǹkan tó kọ̀ tí ò nífẹ̀ẹ́ sí ṣẹlẹ̀ sí yóò tún ní alhamdulillahi alakulli hal gbogbo condition tá a bá bára wa ọpẹ́ náà láàdá fọlọ́run ọba so eléyìí ni aṣokùrù ìdúpẹ́ fún ọlọ́run ọba èyí tó burú ń bẹ́ẹ̀ òun náà ni àtàṣákì ká máa kọ̀m̀plín ọlọ́wọ́ bá lọ sọ́dọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́ bá ẹ̀dọ́ ọlọ́wọ́ bá tá ń kọ̀m̀plín fún ṣó láàánú ju ọlọ́wọ́ bá lọ ní kò láàánú ju ọlọ́wọ́ bá lọ kílé táwa ń kọ̀m̀plín rẹ̀ fún à ń kọ̀m̀plín ọlọ́wọ́ bá fún ọlọ́wọ́ bá náà là á padà sí lọ́dọ̀ òun náà là á òun náà là máa wá àánú rẹ̀ òun là máa wá àforíjì rẹ̀ so kí la fẹ́ lóun bí eléyìí òun náà ni wípé àwọn obìnrin wọ́n lè bẹ sàréwò arábìnrin ta ní anẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam sọ fún wípé asọ́bìnrin da sọ́dmọ̀tìl hula kò sọ fún pé kó mọ́ lọ́bí sàré mọ́ so ilé iná jẹ́ lára àwọn ẹ̀rí ìyáwó aisha rọjọ́lọ́wọ́ àìhàn gẹ́gẹ́ bí alimam alhakim ṣe gbà wá àwọn gan Kama má lọbẹ̀ ó ní bẹ́ẹ̀ ni nípìnlẹ̀ nìyẹn ó padà yọ̀ǹda fún wa wípé ká má bẹ sàárè o so tó túmọ̀ sí pé àtobìnrin àtọkùnrin na lè bẹ sàárè o ṣùgbọ́n wípé ọ̀rọ̀ umu àti ẹ̀rọ̀dà láwọn àǹhà ìpinnu hínà ní tìbá aljanais eléyìí ní ṣe pẹ̀lú pé kán tẹ̀lé òkú lọ sí tẹ́ láti lé so ipa pé anẹ́mísọ lásán kọ fún wọn ṣùgbọ́n kò lè lórí ìyẹn náà fún wọn ṣùgbọ́n ẹni tó bá rí wípé ara àwọn ò lè gbé ó dáa kó ṣe pé kó ṣàánú ara ẹ̀ kó mọ́ ṣe pé yóò tún máa dẹ́ṣẹ́ látara nǹkan tó ṣẹlẹ̀ sí kọ́lọ́mọba subhana wa ta'ala kí ó ṣàánú wa ọ̀nà tí àwọn èèyàn tí wọ́n fi máa gba àdánwò mára ọ̀nà oríṣiríṣi ni ṣùgbọ́n islam ó fẹ́ jẹ́ ká juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́mọba subhana wa ta'ala ká mọ̀ wípé nítorí báwo kò ṣẹlẹ̀ sí wa aládánwò ọlọ́mọba subhana wa ta'ala òun náà ni ó mú wa wọ́n máa asọ̀bákùnmi musibatin ọlọ́mọba subhana wa ta'ala ni in tó bá fi lè ṣẹlẹ̀ sí ní ma asọ́bà mi musíba tí ni tó bá ṣẹlẹ̀ ní musíba kan ó ní fàbí ìdínlá pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́wọ́ ọba ni so kò sí nǹkan tó ṣe pé yóò ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́wọ́ ọba wa ta'ala ọmọ ni omi bẹ̀lá ẹni tó wá gbọ́ ọlọ́wọ́ ọba gbọ́ ẹ̀ àti kọlùbà ọlọ́wọ́ ọba ó fi ọkàn ẹ̀mọ̀ náà ẹni tó gbà pé léyìí àmúwọ ọlọ́wọ́ ọba ni wípé léyìí kò ṣẹ̀yìn ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ó mọ tọ́rú èèyàn bẹ́ẹ̀ sọ náà kọ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa àdánwò tí ó ba imani wa jẹ́ abẹ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó mọ́ gbé bá ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa an abi urira radiyallahu anhu an nabiyyi sallallahu alayhi wa sallam qala láti ọ̀dọ̀ abu urira ó ní òjíṣẹ́ ọlọ́mọba muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ yí pé janaza tí òkú bá kú ẹ tètè ṣètò rẹ̀ fẹ̀yìntàkù sọ́ọ̀lì hàtàn tó bá ṣe pé òkú tó kú yìí ẹni ire ni fàkírùn tó kọ́ dìmú na ha ilé yìí ẹ ń ti lọ síbi dáadáa ní tẹ bá tètè ṣètò rẹ̀ òkú tó kú tá tètè ṣètò rẹ̀ à ń ti lọ bí dáadáa ni anabawa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí al-imam rahimahullahu ta'ala bí wọ́n ṣe bọ̀wọ́ nínú tíra wọn asọ̀hí wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sallallahu alaihi wasallam ó ní ìdáwúdí àti janaza tó bá di pé wọ́n gbé òkú kalẹ̀ ní wàtàmálàhá ríjálù aláàánákìhìm tí àwọn èèyàn dẹ̀ gbé òkú yẹ sọ́rùn tí wọ́n láwọn ń gbé lọ sí ìtẹ́ ó ní fa nkanat sọ́ríhà tó kú ìbá ní rí kọ́lát yóò ma sọ wípé kọdímúni kọdímúni ẹ tètè lọ yanjú mi ẹ tètè gbé mi lọ bí tí ó yẹ kẹ gbé mi lọ torí pé yóò ti ma jẹran aljanna yóò ti ma jẹran dáadáa tó ń bẹnu sàárè tó ń dóde tó bá ṣe pé òkú jẹ́ ní eré ṣùgbọ́n wọn kánà ti gẹ́ra sọ́lìhá tó kúnyà bá jẹ́ òkú burúkú ni anamsọ lásán yóò mọ̀ sọ ipé yáwó ìlàhà ó mọ̀ ṣe fóhun ohun ó mọ̀ ṣe fóhun ó mọ̀ burú fóhun àyínà yẹ tàbú náà bí à yóò mọ̀ sọ wípé èbò eh, làwọn èèyàn ń gbé mi lọ bó ni wọ́n ń gbé mi lọ torí pé kí ni kò ṣiṣẹ́ dáadáa síwájú ọlọ́run ọba so anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní gbólóhùn tí ó mọ̀ sọ yìí ni yẹ́sìmáwù sọ́ọ̀tà ha kúlù ṣe ilẹ̀ ìsàn gbogbo èèkan ni ó mọ̀ gbọ́ ohun rẹ̀ bó ṣe ń ké pé yẹn tó ń kígbe ipe àyínà yẹ tàbú náà bó náà ń gbé òun lọ bó náà ń gbé òun lọ gbogbo nǹkan ó máa gbó ohun rẹ̀ ilẹ̀ ìsán àyàfọ́mọ ènìyàn nìkan òjíṣẹ́ ọlọ́run bá ní láwọ sẹ́mi àwùl ìsán tọ́mì ìyẹn bá fi lè gbó ohun yẹn ní lasọ́ìk ọmọ ènìyàn ó dákú ni tọ́mì ìyẹn bá fi lè gbọ́ yóò dákú ni bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n sin sínú sáré ẹni kí o ṣiṣẹ́ dáadáa tán fìyà jẹ nínú sáré anábẹ́wà muhammad sallallahu alaihi ọ̀rọ̀ ẹ̀kan ó ní láwọ́lá allah tàdáfanú ladàáwótúlá anyusmi akum mímọ̀ asma ó ní tí ó bá kí ń ṣe wípé ẹ̀ nífẹ́ sìnkú mọ́ ìbá bẹ lọ́wọ́ bá kó jẹ́ kẹ gbọ́ nǹkan tí mo ń gbọ́ sìn ṣùgbọ́n tẹ bá gbọ́ ìyà tí ọlọ́wọ́ bá fi ń jẹ àwọn tí wọ́n ṣe dáadáa láyé nù sáré ẹ̀ nífẹ́ lọ sin òkú mọ́ ṣùgbọ́n ọlọ́wọ́ bá subhana wa ta'ala ọba tó ṣe wípé a mọ pàǹkan fún àwọn èèyàn ibi tá a bá mọ̀ mọ́ là mọ́ ẹlòmíì lè pe a ah, ṣé tá a bá lọ wúsàárẹ̀ ń sìn òkú yẹn ń fìyà jẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala pamọ́ àpèjúwe tó súnmọ́ wa lẹni tó súnlẹ̀ ìwọ́ tó ń wọ ẹni tó sùn owó pẹ́ nìyí sùn ṣùgbọ́n ló mọ́ tó ń rí lójú oorun bó ṣe wá yẹn ó ṣe ṣe pé kó ni àbí kó ṣe kó ṣùgbọ́n àyíntàwà ni báwa ṣe eléyìí àpèjúwe tó kàn súnmọ́ wa lélé wàlélá ilmásàlù làálà kí la fẹ́ ló ń bi eléyìí òun ni wípé òkú tó bá kú ká tètè ṣètò rẹ̀ ó pàtàkì púpọ̀ ìgbà tá a bá ti kọ̀nfàmù pé ẹni èyí ó ti kú tá a bá ti kọ̀nfàmù pé ó kú kéèsì ọ̀tọ̀nu ṣùgbọ́n tó bá ti di pé ó kú ní káwá wo pé kí ẹran afẹ́ lọ gbé sínú mọ́ṣúárì kan àbáfẹ́ gbé sí kinní kan láì nídìí kan pàtàkì tídìí pàtàkì bá wà bóyá ẹnìyẹn ó kúkú àrùn kan tó ṣe kí wọ́n fẹ́ kọ̀nfàmù àrùn yẹn ṣé àrùn tó lè jẹ́ àrùn àjàkálẹ̀ àrùn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú eléyìí ìṣẹ̀rí àfigbàláyé lẹ̀ torí pé nǹkan tó jẹ́ àǹfààní gbogbogbò ni ṣùgbọ́n ká mọ̀ mọ̀ sọ wípé ẹ afẹ́ ṣe òkú yẹn ní iyì tí ṣe pé yóò gbọ́ ẹ̀gẹ̀jìgẹ̀ ni so ká lọ fi sínú mọ́ṣúárì náà so bóyá lẹ́yìn oṣù kan àbí lẹ́yìn ọ̀sẹ̀ kan àbí lẹ́yìn kìnnìkan eléyìí ó takò ẹ̀sìn islam dẹ́ni ìdè mọ́lẹ̀ gan àfi ṣàǹfàní fún so anabiwa muhammad sallallahu alaihi wasallam ó di ká mọ̀ wípé òkú ká tètè ṣètò ẹ̀ ni a tètè ṣe ètò òkú nígbà tí òkú bá kú tó bá ṣe pẹ́ ní ire ní anabi sallallahu alaihi wasallam ní fọkẹ́rù tó kọ́ dímúra ilé ẹ̀ ń ti lọ síbi orí tọ́lọ́ ọba subhanahu wa ta'ala palẹ̀ sí kalẹ̀ fún wa in kanat ghayra dhalik tó bá ṣe yí pé òkú yìí ó jẹ́ ìdàkejì ó jẹ́ níbi òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní fàṣọ́rù ń tẹ́dọ̀ ọ̀rúnáhù àríkọ́bíkù aburulẹ̀ ń gbé kúrò lára yín aburulẹ̀ ń gbé kúrò lára yín tá a bá fi òkú ẹni bílẹ̀ tá a tètè ṣètò rẹ̀ àwa náà ó máa ṣe kí ni a máa nípinnu aburú ẹ̀ so ló jẹ́ pé òkú ọmọ ènìyàn pàtàkì púpọ̀ láti lè fi ṣe bóyá ènìyàn jẹ́ kéferí ni ó àbójẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ òkú ọmọ ènìyàn mẹ́lẹ̀ ọlọ́wọ́ bá subhana wa tasu pé súnmọ́ àmátọ̀ fa akbara lẹ́yìn ọlọ́wọ́ bá òun ní kókú fa akbara òun tún ṣètò bí ó ṣe kíni bí wọ́n ṣe bò mọ́lẹ̀ so òkú ọmọ ènìyàn ẹ ni ẹ yóò ní mọ́lẹ̀ ká ṣètò bí ó ṣe kúrò lórí ilẹ̀ abẹ́ran kú sójú títí bó wà lọ́mọ ènìyàn ó ṣe wá kú táwa filẹ̀ pé ká máa wòran bẹ́ẹ̀ rárá à á ṣètò ipe ká bò mọ́lẹ̀ kò bá jẹ́ pé kéfèrí lẹni náà ṣùgbọ́n kíkírun sí lára èyí ń bẹ fún ẹni tó jẹ́ mùsùlùmí ẹni tí ó ń ṣe mùsùlùmí à ń kírun sí lára torí pé n tí ọlọ́run bá subhana wa ta'ala tí ó ní kí ó wà fún ẹni tó jẹ́ ẹrú rẹ̀ ni so jíṣẹ́ ọlọ́run bá subhana wa ta'ala ni asiru janaza فإن تكو صالحة فخير تقدمنا إليه وإن تكو, وإن تكو سوى ذلك فشر تدعونه الرقى بكم tí ó bá kí ń ṣe ní eré aburú lẹ ti kúrò lára yín ẹ̀ ń ti aburú pé kó máa lọ ní ìgbà tí ó bá ti kí ń ṣe ẹni eré bákanáà asirọ̀bìl janaza ó lè túmọ̀ sí wípé tá a bá ń lọ náà ká mọ́ mọ́ rìn sluggishly ńgbà tí a bá ń gbé òkú lọ that is ká yára nígbà tí a bá ń gbé lọ náà méjèèjì náà ni n tó lè túmọ̀ sí an samra bin jundub láti ọ̀dọ̀ samra ọmọ jundub ìkan lára wọn sábẹ́ anábọ̀ muhammad sallallahu alaihi wasallam rọ́bí allahu anhu kọlọ̀ bayan sí kọ́lá ó sọ bá ipé sọlọ́ ìtuwara a rasulillahi sallallahu alaihi wasallam alamura'atin matat fi nifasiya faqama wasataha ó ní òun kírun pẹ̀lú òjíṣẹ́ ọlọ́wọ́ ọba òun kírun lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ọba lórí arábìnrin kan àbí sí ara arábìnrin kan tí ọlọ́run ọba pè sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run bá wá dúó sáàrin obìnrin yẹn nam hadith ilé ìfẹ́ sọ fún wa bó o la ṣe kírun sí òkú lára tó bá ṣe pé obìnrin ní àárín ni ìmọ̀mú ó dúó sí tó bá ṣe wípé ọkùnrin ni ibi orí ẹ̀ ni mọ́ mú ó dúró sí wọ́n wá mú ojú títí ẹ̀ wọ́n ó dákọ kébìlà ìmọ́mú ó wá dúró síbi orí ọkùnrin tó wáyé pé obìnrin ni yóò dúró síbi àárín rẹ̀ àwọn èèyàn ó tó lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn ó tó lẹ́yìn ìmọ́mú bẹ́ẹ̀ so ìmọ́mú ó dúró sáàrin eléyìí ni sunna anabawa muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ bí samara ọmọ jundub gẹ́gẹ́ bí ó ṣe sọ bákan náà àhàdíìsì mìíràn wá lórí ẹ̀ àti ṣe sí àwọn sọ̀hábà rọ̀dọ̀wánulá àlẹ́yìn ṣọ́gbọ́ àwọn nǹkan wọ̀nyí náà ni tí ó pàtàkì ké a máa wò nígbàtí a bá fẹ́ kírun sí òkú lára kí ọlọ́mọba subhanahu wa ta'ala kí ó ṣàánú wa pẹ̀lú ogun ọlọ́mọba àtùmọ̀ tẹ̀síwájú nígbà mí abẹ́lọ́mọba subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbọ́yé pa ẹ̀sìn rẹ̀ bákanáà kò ṣe rọrùn fún wa láti lè múlò wasallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka la humna ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk